ilẹ̀ a máa bọ̀kọ̀ sọ̀rọ̀ Peter Prater ìjà dọ́là lórúkọ tí wọ́n jẹ́. kànmí kànmí. such caliber mob twenty one náà ni o ti máa ń oh yes we um, don't like it, náà. ẹ eh, sir mo ti fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ di yóò àtàndé ni pé káà mi ti ní fault ìfẹ́ mo ti fẹ́ sọ ti pẹ́ mo wá mo bá ṣe máa. Ah. Eh, gbogbo àwọn eh, company cars nǹkan. gbogbo ẹ ti wà on assignment sir every one of them. okay it's okay you can go with mine. Oh, okay. mm, it's okay. all right sir. <laughs> you see mo máa bá ọkọ̀ ọ̀tọ̀ jáde lẹ́nu lọ́kàn mi listen to yourself ìwọ fi mọ́tò tiẹ̀ lọ marketing manager ti secretary ẹ̀ ń fẹ́ lọ́dọ̀ hotel owó ìpín yẹn máa jẹ mí èyí tó múlẹ̀ kò gbá ọ́rá kò gbá ni kò jọ múlẹ̀ ayé mi. fẹ́ràn mi ọpọlọ ẹ ti lọ hmm? ọpọlọ ẹ lọ àti ó lọ orí ẹ ti yí gidi torí ò bá yí wo owó náà bó ṣe ń bá mi sọ̀rọ̀ bí ọmọ ẹ má jẹ́ kí wàhálà kó kópa ẹ̀mí pẹ̀lú ẹ̀kọ́ lálẹ́ yìí o. mo bá ẹ sọ̀rọ̀ mo sọ tọ̀rọ̀ fún ẹ o dẹ̀ ní gọ́tò dẹ̀ ń dáùtì mi ok mo tẹ̀ fẹ́ kó mẹ́gbàá ẹ lálẹ́ èkó tiẹ̀ nà mí yẹ nǹkan tí mo fẹ́ kó ṣe lálẹ́ mo prepare. láwọn ọ̀nà tó mí ni àná. anyway gbogbo ètò ìsọ yẹn mi ò ráyè gbogbo ṣì yẹn bọ́ sí kitchen kò fún mi lóúnjẹ now now ebi ń pa mí. gbogbo ètò ìsọ yóò tà rárá kò yẹ torí pé kò tó jẹ èmi gan mo ti gbómi ẹ̀ṣù kaná ó máa tọ́ èmi àtẹ àwọn àti kìnnà máa kí orókùn sí àwọn àgbò tó máa jọ. mi ní bẹ́ẹ̀ ro àmàlà yìí. àjọ rọ ni. omi gbígbóná. àjọ máa rọ fún mi láyè tó máa sọ fún gbogbo ọwọ́ làmọ́ bẹ̀rẹ̀. mi ò sí ní mood gbogbo tó ń ṣe. Ah, mo mọ̀ ọ́ mo lọ tó máa rò ó ni kí ni wọ́n fẹ́ẹ́ ti lọ ṣe lọ. fẹ́ẹ̀mí kò wọ́n. kí ni wọ́n fẹ́ẹ́ ọ bá. fẹ́ràn fẹ́ràn. ẹ wo kí n má fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ fún yín I will tell you the truth wọ́n láti yàwó yín ṣe ti pọ̀ jù kí ló dé tó fi jẹ́ pé ìfúnpá wọn gbọ́n ti ga and traces of hypertension ó ti wà nínú bóde wọn why ẹjọ́ ta ló ń fún ni wàhálà. ẹnì kọ́kọ́ ò fún ìyàwó mi wàhálà òun ló no mọ́ ló fa wàhálà síra ẹ̀ are you serious. òun no wá wàhálà káàkiri ẹjọ́ kí ni iṣẹ́ wo ló ń ṣe tó fi fẹ́ sọ pé ó ń gbèrú lẹ́mìí gbóná àkànkẹ́ wà ń bẹ̀ ó àdìsá wà mbẹ ó ń bá ṣe tinú ọgbà àwọn àbúrò mi tó ń bá tó wá sọ pé iṣẹ́ pẹ́pẹ́pẹ́ tó bá kó àwọn máa bá ṣe ọwọ́ ara rẹ̀ báyìí ló fi lé wọn dànù. Ah, ó lé wọn kẹ kí ló dé ṣé kò fẹ́ rí family ọkọ ni on what. oh dr latiwọn ẹ̀yin máa wò ó ti ń ṣé kí n má tàn yín fẹ́ràn mi ò fẹ́ràn mi fẹ́ wàhálà ló yẹ kórúkọ ẹ máa jẹ. Ah! èmi gan tẹ́ ń wò yìí ti máa dọ̀rọ̀ lásì mi tí mọ̀ I am simply fed up. ẹ má ẹ má fed up and I will talk to you àti uh, àwọn bá ti yé a little bit but for now one need bed rest for two weeks please. Hmm? Eh, bed rest. Talẹ sọ pé ó need bed rest for two weeks. Ìyàwó yín of course. Bíbáwo, ah. èmi fún kí ni náà kí ni bed rest for two weeks kí ló dé kí ló ṣe mí o. Madam, tọ́pẹ́ ní bed rest ṣebí fún àǹfààní ara yín náà ni. Ah, ah, ẹ gbà mí two weeks tán ah, ẹ jọ ta ló fẹ́ bá mi bójú tó lé mi fódìdí ọ̀sẹ̀ méjì kí n fi lé mi sílẹ̀. madam ṣẹ́rí tara yín náà là ń bá yín sọ ṣe bí gbàtẹ wà láyé lẹ máa mọ pé lẹ́kàn wà tẹ fẹ́ mójú tó ẹ ní sùúrù ẹ gbẹ́jú. ọ̀rọ̀ yìí ti yé mi ṣe ti gbọ́ tí n bá ti lọ sìn ẹ ṣe mọ̀ pé ẹ̀yin lẹ lára mi kẹ́ mú okùn kẹ́ fi dì mí ṣe ti gbọ́. madam madam ewé fún wọn lè jàre ṣe tara wọn náà ń bá wọn sọ tó bá fẹ́ kó wọn náà nígbà tá a ní bá wọn lọ lè lọ tó bá lọ tí bàbá lọ ṣe wọn rẹ̀ bá wọn sọ wọn máa wọn náà máa ìwọn wàhálà tí wọn. mi ò tẹ ẹsí púpọ̀ àwọn patient bẹ́ẹ̀ tèmi ó wà ní bẹ́ẹ̀ ṣe bí correct fún àlàáfíà wọn. ètò àṣọyé wà kọ́ ọ̀gá ẹ̀ mọ̀ lè wà ókè látànà ẹ̀ tí ì jẹun orí ìrònú yìí náà lẹ wà ìrònú òsì lóore kan tí ń ṣe fára àárẹ̀ ni mo ń dálẹ̀. sọ̀rọ̀ fẹ́ràn ah, mi ò tó rò ní ah, wàhálà ẹ̀ pọ̀ odidi wàhálà ìlú kan ní fẹ́ràn mi ń fà ìwọ náà kàn wú ọlọ́mọ jẹ́ ń dáràn bí mo ṣe ti lálẹ́ àná ẹ̀ kó ṣubú kó wá ṣe bẹ́ẹ̀ kó lóde ẹ̀ dákẹ́ kí ló yẹ àwọn èèyàn máa sàn pa mi wọn ló lórí burúkú ọ̀bọ yẹn tó pàyàwó ẹ̀ ẹ̀ ojú wo ni mo fi fi gbélé ayé. ẹ̀yin ọ̀gá ẹ mọ̀ ṣe sùúrù fún wọn náà ni ẹ̀yin náà ti mẹ́ńtẹ́ gbé lé táwọn bá ti gbé wàhálà tí wọ́n dé bá wọn ẹ̀yin ẹ mọ̀ ní sùúrù fún ọ bẹ́ẹ̀ ní sùúrù náà ni ẹ dákun. ọ̀fọ́ nìkan ni àkọ́kẹ́. ọmọ bọ́dà yínníyínní kẹ́ni sèmi ẹ̀yin náà gbìyànjú. kí wàá ní mo tí ì ṣe. kí ló ṣe ó tiẹ̀ ti kà ṣe bí rádaràda tó fẹ́ máa ṣe náà tó fi fẹ́ pa mí <laughs> ìkàlẹ́ o mi ò tún wá kú o ní kò tẹ́ mi sí hospital fún two weeks ìwọ ọlákàn mi. ẹni kò lè fọwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. rọrọ ló ń sọ yìí. màdàmú kì í mọ̀ sí tẹ́ mi àbọ̀ mi àbọ̀ mi àbọ̀ fẹ́rẹ̀ mi. Oh, come on, come on. Ah, did you see it? Stop it ṣe fẹ́ kọ láàrin mi pẹ̀lú ọmọ yẹn ọmọ mi. ibi lẹ ṣe wà ẹ tí ì lọ ni. mo tí ì lọ ni ṣebẹ́ lẹ́mi kúrò nílé mo dẹ̀ wá jókòó síta dẹ̀gbọ́n mi ṣé crime tún wà nù yẹn. Ah, ah. ìyẹn gan wà ní ò lè possible ilé tèmi lélẹ́yìí ó yẹ kẹ́ ti máa lọ. ilé yín. bẹ́ẹ̀ ilé yín mo dáràn ilé yín. ilé mi ni sẹ́ẹ̀ torí pé èmi àtọkọ mi lájọ jìṣẹ́ jìyẹ ká fi kọ́lé mo dẹ̀ ní mo dẹ̀ rò pé mo ní every right on it. Ah, ah. ẹjọ sọ̀rọ̀ tẹ̀ sọ ṣó make sense. ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ yẹn sọ́wọ́ kẹgbẹ́ sí tí kẹ́mi ṣó make sense nílé ẹ̀gbọ́n ti tèmi ẹ̀gbọ́n ti tèmi o tó bá tiẹ̀ ń pè yín lábì fúnra ẹ̀ ra ẹ̀ ṣé bẹ́ẹ̀ máa kó fún yín pamọ́ ni mo ti wá rí pé ó múra mi wá ni ó fẹ́ wá bá mi jà ni ò ní ìwọ̀n kún èmi náà dẹ̀ nígbà láìpẹ́ lọ́wọ́ ẹ̀. èmi gọ́dẹ̀ ti rẹ́dì fún yín lẹ́nu ṣé rí èmi máa dúró tẹ̀gbọ́n mi máa fi délé ni kò sí nǹkan tẹ́ máa ṣe èmi ò kí ń ṣẹ̀gbọ́n mi o ẹ dúró síta fún five hours títí tẹ̀gbọ́n mi fi dé mo máa dúró sínú ilé yìí ni kò dẹ̀ sí nǹkan tẹ́ máa ṣe. ọ̀rẹ́ ṣe yé mi sìn ni ọ̀rẹ́ ti yé mi báyìí mo sì kó ti lọ sọ story sí orí ẹ̀ òun ibo lọ bóyá bọ́sibí bọ́sibí bọ́sibí mo dídú kí n tó là ó yẹ gbé jáde gbé jáde. èwo ni wọn. ojú ọ̀fọ̀ ni àdìsá ṣé ò rí pé mo ní kò gbé jáde mo ní kò gbé jáde. gbé ta ni. madam ó wúwo mẹ́ẹ̀ẹ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀ma ṣe gbé jáde gbé jáde. ẹgbẹ́ mi nílé ẹ̀gbọ́n mi ẹgbẹ́ mi. ojú madam o wúlò fún kankan tó o lè dágbé bó ṣe wà ó yà mọ̀ dídí mo ń wọ̀nyí pàṣẹ. lóòótọ́ àyámọ̀dẹ̀ tí wàá kó fẹ́ràn mi gan o ó ti láyà bí ìràbá ìyá bí ó ti ní pọn láyà ẹ ẹ ẹ lè máa wò ó kó ń ṣẹjọ́ ẹ o ẹjọ́ ọkàn mi ni ẹjọ́ ọkàn mi nítorí mo sọ fún kàn mí pé ọmọ fẹ́ràn mi yẹn kò ní ìran tó dáa. kò ní ìran tó dáa màámi. mọ́mì yẹn nìkan kọ́ ìyẹn lẹ́rí ṣe nígbà tí àkànkẹ́ àti àdìsá tí wọ́n ti ẹnu bọ bí fẹ́ràn mi bó ṣe máa ń gbé ogun ayé ti bọ̀dá mi nínú ilé mo lanu sílẹ̀ mi lè pàdé wọ́n ní gbogbo ilé máa ń gbóná mọ́ bọ̀dá mi báyìí ni. òun máa ṣe nǹkan báyìí ṣé fẹ́ràn mi wà ní pọmọ fún mi báyìí. ọlọ́run ò ní fún ṣe. ẹ ẹ kẹ́dẹ̀ máa wo fẹ́ràn mi bó ṣe wà yẹn àgbàrá òjò lòun o kò lóun ò níléwó àwa onílé làmì fún. mú mi ó bẹ́tà báyẹn a lè lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ẹ̀gbọ́n mi ta máa pè ń pa ní ìdòwò tó máa máa fò ní dọ́là fọ̀lá dọ́là fún wa. mọ́mì tá a bá tètè pa àdìfihàn àdì àjẹ́ òní mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa o. kò ní mọ̀ kò ní mọ̀ ẹ ah, ah, ẹyin ẹ má wọrí ṣebí atiláàdì lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ bẹ́ẹ̀ ni mà ẹ dá yòókù dànù ah. ilẹ̀ tí ń ṣọ́ra máa lọ lẹ́yìn. ẹ má wòran màmí. ìran. Hmm ìwọ náà dẹ̀ jẹ́ rí ìyàtọ̀ ní inú ọ̀rá dáadáa ẹ ṣọ́ra lọ́nà o ẹ ṣọ́kadà gun o kò burú ọkọ mi ọlọ́run aṣọ yìí délé ọ̀dẹ mi àti fẹ́ràn mi rẹ̀ á rí mi wò bí ìran fẹ́ràn mi. kí ni nǹkan tí mo ṣe tí ò dáa. kí ni nǹkan tó ṣe tó dáa mo ní kí ni nǹkan náà tó ṣe tó rò pé ó dáa fẹ́ràn mi wọ́n ní tí ara ẹlẹ́ni bá ń jẹ kòkòrò búburú tí àbárẹ́ni sọ fún un wùwù lérè ò ní jẹ́ ká sùn gbà tí wà lẹ̀ bá tán o. ogún ara ẹ ti pọ̀ ju o ìròyìn yẹn tí mò ń gbọ́ ò dára rárá wọn kò gbọ́ obìnrin kan pẹ̀lú ọkọ ẹgbẹ́ ọ̀fẹ́ mọ ẹni tó jẹ́ ó máa gba lọ́jẹ́ ni dọ́gbọ́n ọlọ́ta ló fi yẹn jọ ìyẹn tẹ̀ tó wá tó gba gbogbo ẹ̀jẹ̀ wọn ló fẹ́ rí mọ̀lẹ́bí ọkọ kankankan tó bá ti rí wọn bẹ́ẹ̀ o máa ní kọ́ọ̀bù kan nìṣó lẹ̀ ni ṣọ́ọ̀rẹ́ gan o torí pé àwọn tó ṣerú tóun ṣe tóun rúwà ìlànà àwọn ọ̀dà ń bọ̀ láw lọ́nà. máa mi máa mi wọ́n wà ní ọjọ́ mi fún yín ẹ lè gbá gbogbo ẹ̀ gbọ́ pátápátá. àti ẹ má wulẹ̀ sọ pé wọ́n rojọ́ fún ọ. nǹkan tí èmi gan fi ojú ara mi. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ṣé mo fẹ́ lọ sọ̀rọ̀ mi ni ó ti bá dẹ́jú o tẹ́kẹ̀ mo ń sọ fún ẹ kí ló dé. èmi ò wulẹ̀ gbẹnu mi sọ̀hún àmọ́ kò kan ni mo fẹ́ kẹ̀ mọ́ àǹtí mi o ẹni tó lu èmi ó lè má padà lọ ọ̀la o ṣe mọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ tolówó jíjẹ ni wàhálà yóò dáa ṣùgbọ́n mọ̀lẹ́bí ọkọ tí ẹ sọ di ọ̀gẹ̀dẹ̀ wo igi kòkóyè tán ó wá digi burúkú. mami mami mami mo máa sọ fún kí ẹ bá mi wọ́ọ̀nù tó bí gbogbo gbà ẹ bá mi wọ́ọ̀nù ẹ o kó yẹ gbé ẹnu ẹ sọ̀rọ̀ mi ìwọ mọ lẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ ṣé mo pè é sọ̀rọ̀ mi ni. ẹ bẹ́ẹ̀ ni ẹgbẹ́nu yín sọ̀hún ẹlẹ́nu tí ò gbọ̀ngbọ̀ngbọ̀ tó ẹni yín rúkúlùbù tó mi mẹ́ tó fẹ́ fi wà burúkú ọwọ́ èmi mẹ́ tó fẹ́ fi jọ. wá wá wí tiwa ó kù sí ẹ lọ́wọ́ láti gbọ́. ó fi gbígbọ́ ṣaláì gbọ́ nìkan ni ó fi gbígbọ́ ṣaláì anyway bẹ́ẹ̀ mi kìlọ̀ fún ìyàwó ẹ̀mí tó ti ń gbọ́ o bá mi kìlọ̀ fún gidi gan-an ni sórí nǹkan tó ṣe sí àwọn ọmọ tèmi níjẹta rẹ kó má bá mi dánwó ẹ̀wò mọ́ láíláíláí ayé ẹ̀ kó má bẹ́ mi tú ìta àwọn ọmọ mi bó ṣe ṣe ń jẹta rẹ ńgbà tó wá sílẹ̀ mọ́ meanwhile mo ti fẹjọ́ ẹ̀sùn yẹ. ọmọ mi kò yẹ kó lè tó yẹn. abeg ma gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu òpònú. oh i see ńgbà tó tiẹ̀ ti forí tiẹ̀ gbà pààrọ̀ ìṣẹ́lẹ̀ kí gbogbo àwọn tó kù ká dárí jọ ká kólé lọ́wọ́ kólé lọ́ fi tiwa náà bá yóò lọ pa forí tèmi gbà parọ́. oh yes o ti forí ẹ̀ gbà parọ́ páànù méjì ṣíbí méjì tó forí ẹ̀ gbà nìyẹn bẹ́ẹ̀ ni parọ́ tó fi gbà nìyẹn ó fi ń jẹun. àti kí tí wàá ní wò kàn mí nǹkan tó bá wu ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ èmi ò ráyè gbogbo ọ̀bẹ̀ rẹ bí yẹn ń tèmi o. fẹ́ràn mi má mi la máa ń sọ̀rọ̀ ẹ̀. ìgbà náà wà kọ́ ìgbà tó dẹ̀ wọ́n kọ́ ilé ọkọ mi ni mo wà yìí lákàn mi o ilé ọkọ mi rèé o mi ò gbé sàrà mi mi ò gbé kọjá mọ́ṣáláṣí o àwọn ni kò bá mi sọ pé wọ́n kọjá yẹn wọn o. dúró kí ló ń ṣe ẹ ó sì jẹ́ pé aṣọ tó bá sọ pé kò máa wọ̀ ni wọ́n máa lọ sọ́jà báyìí ló máa lọ rà wálé ló máa rán ló máa wọ̀ màmá tó bí mi lọ́mọ ló ń bá sọ̀rọ̀ báyìí ṣé bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sí màmá tiẹ̀ ẹ́ mo ń bá ẹ fi ìgbà kàn tí ẹ fi yí padà ah! tí ìbá yí padà oúnjẹ kó wá yí mi padà ni yí mi padà ayé mi ni mo wà yí lákọ̀ọ́ mi wọ́n tẹ̀ wọ́n ẹ létí ayé mi ni mo wà yí o tó ní òtún ìbá bálaba bẹni tó lè lè mi kúrò láyé mi. Ah, ọkùnrin ẹ tẹ lọ finally. ó tẹ lọ finally ó lọ ó lọ bí inú ọbí inú dùn báyìí ló ṣe lọ́pọ̀ kò sẹ́ni tó lè stretch ẹ̀. ìwọ ló mú ń gbà yẹn ìwọ ló mọ ọpọlọ mi ń tọpọlọ ẹ lọ ìwọ ló mi ń tọpọlọ ẹ lọ torí bí mo ṣe wà yìí inú àti mo kú ọba àmàdùn inú tèmi ò ṣáà bàjẹ́ inú mi ò bàjẹ́ o ẹ dọ́kun bloody ọlọ́run ah. kí ni mo wá débi olúwa kí ni ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fẹ́ lè ṣe punishment fún mi mo tẹ̀ gbà wẹ́ o. irọ́ ni o. Ah, àǹtí àdùkẹ́ fọ́ ni ọ̀rọ̀ mélòó máa sọ kí n tó máa parọ́ mo gbé náà wojú wọn wọ́n gbé wá ní gbígbóná èmi jẹ́ kó yí wọn pé èmi kò wà lé bàǹbà mi. <laughs> kí ni mo sọ fún ẹ àwọn ẹbí ọkọ òun fẹ́ jẹ́ kéèyàn gbádùn ẹrú ló máa ń wù wọ́n kó máa fi gbogbo obìnrin ṣe ìgbà bíi báyìí tó a fi sọ fún ọkọ epo nídìí owó wàá kàn rẹ bí ọkọ kan kàn gbé mu wa bẹ́bí ò bá gbé mu wa àbúrò àwa ẹ̀gbọ́n náà tún wá ń gbà míì wọ́n fi kó kó gba permission lọ́dọ̀ àwọn kó tó di pé ó ṣe anything fún yàwó wọ́n gbé kọ̀ǹpútà ìrà láwà pé jet age láwà. ẹ kúlé o ẹ kúlé ma tí mi bá kú lé ń kọ́ àdìsá látàárọ̀ ló ti lọ bí ó ń fún ẹran. ẹ má bínú ọ̀gá ẹ má bínú ṣe rí ibi tí mo lọ lẹ́nu ìṣù ẹran ni. madam nǹkan ń ṣẹlẹ̀ ilé ń jóná arẹ́kùnrin ọgbọ́n níṣu ẹran lẹ́ni lọ́mọbìnrin kan bá já wọlé ló bá fọ̀dọ̀ yá ẹ̀bí pé kí ló ṣẹlẹ̀. ìwà àtàwọn ta ni ṣé kìí pé wọ́n ń gbá òru ẹran dídín lórí ẹ̀ àwọn táwọn bíi pé wọ́n ẹ má bínú. flẹ́fà yẹn wà gbọ́dọ̀. ẹ má bínú ẹ má bínú mo pé ká mọ ṣe ní give and take ni tẹ́yìn bá ti sọ tèmi kẹ́yìn náà sọ tiyín tẹ́yìn bá ti jù sí kẹ́yìn hàn kẹ́yìn jù sẹ́mi padà kẹ́mi náà ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé dúró no call friend no fifty fifty no kinní ni màá sọ direct fún yín. ṣe nígbà tó ọmọbìnrin fún ọbẹ̀ yọ ló bá gbọ́ pẹ́ yé Elédùmarè àfẹ́ mi kí ló dé ń pariwo. ogun nǹkan tó sọ ni ó ní ó fa ọbẹ̀ yìí ó gún ọkọ ẹ̀. lè ṣe wá pariwo bẹ́ẹ̀ yẹn. ó ti pa. reported speech lásán ni. àti pé kí ló ló ṣẹlẹ̀ gan tó fi wá gún ọkọ ẹ̀. ẹ jèrè mo láti ìbéèrè yín final answer ó lọkọ wọn yàlè. ìdájọ́ tó dáa gan-an tèmi láìkì jù òun ló dà yẹn àǹtí mi ẹ mọ ni ìdájọ́ tó dáa gan ló dáa fún yẹn kí ló dé tọ́kọ ẹ̀ náà fi máa yàlè. madam ó mọ̀ mọ́ òun lóhùn máa mi ah. ìmọ̀ ṣàlẹ̀ ọkọ ẹ̀. ọ̀ wo ah, bó ṣe ló jẹ́ ló ṣe sọ yẹn má jẹ́ ń ta ẹ̀jẹ̀ wàhálà ìyàwó mi pọ̀ gan ó ti pọ̀ jù kódà ó ti fẹ́ gbẹ̀mí ẹ̀yin lè fààyè gbà wọ́n ṣebí ẹ̀yin lọ́kọ ọkọ dẹ̀ ló lórí aya ẹ wò mo mọ ìwà owó obìnrin o ọjọ́ tẹ bá ti lè yíjú padà sí wọn lẹ́ẹ̀kan wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ah, it's okay. Oshe, thanks for the advice. It's okay. Oh, uh, yeah. Um, letter wọ́n ní o fẹ́ relocate sí ọ́fíìsì wa tó wà lábújá hmm? kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀gá mi ẹ wò ó wọ́n fẹ́ súnmọ́ ọkọ mi ẹ̀yin yorùbá náà lè máa ń sọ pé ohun tí a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ máa ń tó. Ah, but eh, mo máa mí ìṣẹ̀gàn ìnà torí iṣẹ́ tó bá mi ṣe lọ́fíìsì mi báyìí. ọ̀gá ibi ilé ibẹ̀ yẹn ilé náà ni o. òótọ́ dẹ̀ òótọ́ dẹ̀ it's okay anyway I wish you best of luck. Thank you, sir ṣọ́ra àrẹwà ṣọ́ra rẹ má fi gbónára ọ̀gá ẹ gbàgbé láti fún mi ní check tẹ́lẹ̀ máa drop sa. oh marketing mo ti drop ẹ ó wà lọ́wọ́ accountant. oh accountant. yeah ọ̀rẹ́ sà máa lọ gbà. ọ̀rọ̀ ṣe yóò dọ̀la. ó dàrú sà ẹ bá mi kí madam secretary. ó dàrú. okay. ọ̀gẹ̀dẹ̀ sọ̀kalẹ̀ bí ó tẹ̀ jó mi lásán kẹmukẹ́ tó máa lọ. má bínú jọ ọjọ́ ti lọ gan ṣùgbọ́n bóyá tó bá dijọ́ mi. ẹ̀rù ṣe máa ń báyìí báyìí náà àbí ṣé kí n ṣe torí ìyàwó yín kọ́lẹ̀ ṣe fẹ́ máa sá lọ nígbà tí wọ́n ń ṣẹ́kùn. ó rẹ ẹ anyway jẹ́ ká fi ti késàrì fún késàrì ṣùgbọ́n mo promise ẹ̀ bá tó bá dọjọ́ mi máa bọ́ sílẹ̀. ó dáa o èmi ò gbà o lónìí ẹ máa wọlé máa ṣe yín lálejò àbí ilé ìwọ ò fine ilé ìwọ ò ṣe é rí. okay alright jẹ́ kí n kàn wọlé kí n mú mi. Hmm? thank you sir. ìṣẹ́jú méjì ni màá lọ. no problem sir. ni ó rí kọ́kọ́ sọ́yà bí ìkòkò ní gbomi kó gbẹ̀yìn ó tún gba ṣọ̀ṣọ̀ nù ẹ̀. fẹ́ràn mi fẹ́ràn mi for God's sake. kí ló jẹ́ pé òkan tí ẹ lè fi ìṣẹ́jú kan kó fi kóore bìlísì. ọmọ ọ̀rọ̀ tó mọ̀ dáyẹ̀ tẹ́lẹ̀ o ṣe bẹ́ẹ̀ mi ni ariwo aláyọ̀ ṣẹ̀ṣẹ̀ ni mí sọ́ọ̀nà mi gangan bìlísì ni ẹ̀yin méjèèjì ti gbàgbé ni láti ọ́fíìsì mo ti tẹ̀lé yín débi tẹ́ wà. madam ẹ fi tọ̀wọ̀tọ̀wọ̀ kẹ́ jáde kúrò nílé mi if not I ẹ wojú mi dáadáa mi ò ń ṣọmọ yorùbá ọmọ ẹjọ́ Me, mí gé mi ká gbé àdámù mi kéké pàṣẹ ọkọ ṣé ìlú ṣe wùwẹ̀ kẹ́dùn àgọ́dọ̀ àdó àdó do. wo ibi tí mo fẹ́ kó gbọ́ gangan ìbàdàn go? yẹ níbi ilé yìí má bẹ́ẹ̀ náà kọ́pì owó. wọ́n jọ ojú ọ. ẹ bá pàṣẹ nìkan jù. ṣòro ń gbà mí báyìí ṣe ló máa ń dàbẹ̀ ni pé bí bí bí bí bí kí fẹ́ràn bí kò kàn gba ẹ̀mí lẹ́nu tí n bá kọ́ntínú bó ṣe máa fẹ́ràn mi apá mi. wọ́n ló gbà sọ fún yàrá ọkùnrin ní ẹ́ olórí ilé ní ẹ́ baálé ilé ní ẹ́ pẹ̀lú kó yẹ kó lóbìnrin kan láàyè láti máa darí ẹnu ilé náà ó yẹ kó fún láàyè nǹkan tó dọ̀ pé òun ṣe yẹ tó bá ṣe lẹ́ẹ̀kan ara ẹ̀ á balẹ̀. Túndé Túndé àti kẹsẹ̀ bodò rárá ọ̀ní tí ń wàwọ́ sí ni jọ̀wọ́ tí ń bá kẹsẹ̀ bọ́ rárá ńkọ́ ikú yá nìyẹn sórí tí fẹ́ràn mi bá gbọ́ báyìí ń tàn yẹ á kàn gba ẹ̀mí lẹ́nu mi lẹ́ẹ̀kan náà pim. ó sì gbà fún mi ó sọ fún mi ó sì gbà fún mi tó bá gbanú ojú ẹlẹ́ẹ̀kan péré òun kò jẹ́ dáṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́. Ah, ẹ ẹ ṣe ok ẹ enjoyment o. Oh. oh my god ẹ wà ẹyọ máa ń fẹ́ yìí tó. ọkùn ṣẹwà òkè ó ga. ó òkè o ẹ̀yin kan ṣẹwà òkè. i'm fine. ẹ̀yin ọmọ mú ọjọ́ lẹ́nu. yẹ́sọ̀ àwa nìyẹn ọlá òjò kúkú lágbára ń jẹ ọlá bàbá ọmọ ní mọ̀mọ́ yan ọlá yín ni tí ò bá ṣe láyín bí la fẹ́ wà. kẹ́mi má dá mr túndé lóhùn wọn mọ̀ páwọn gangan la fún ni lóúnjẹ má wò bẹ́ẹ̀ ṣá máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àbí o ọ̀rẹ́ hmm? kẹ́mi ni yes so oh baby ọ̀rẹ́ ni yoninda ni Susan so Susan Call me. Kànmí. <laughs> I'm coming. and we're friends. So today, Torí kó má jẹ́ èmi àti ẹnìkan mo ṣe ní kó mú ọ̀rẹ́ ìdàdí ẹni ilé àti Susan. Ó mú kan ní ọ̀tá màmá múlẹ̀ dùn. Àbí? Ẹ̀pẹ̀lẹ́ kí She. She. fẹ́ drink? Ah, Omi ẹ̀wọ̀n gan ọ̀gẹ́ àwọn fẹ́ drink o bó ṣe máa ń ṣe ni omi ló máa ń mu omi fẹ́ drink. <laughs> bẹ́ẹ̀ni tó bá yá ń sìn gbogbo yín nínú ilé ẹ má ní mo tún ti gbé wàhálà mi dé hmm? tí eṣinṣin bá ń jẹ lẹ́gò ẹ̀ ní rí o ó dìgbà tí ilé gbogbo ọmọ ìṣin tó pàápàá tó fi sẹ́nu tó pàkejì tó fi sẹ́nu ariwo wá ta this is eight pm responsible husband ṣé mo yẹ kó ti dé. mọ̀dàmú kẹ̀sì mọ́ wá wò ó ó lè jó dọ̀pù ló mú ọ. ẹ ìwé ètè mi fọ̀rọ̀ lọ ó dọ̀pù mú kàn mí kàn mí tó jẹ́ pé à ń jẹ èkúrú báyìí kó tán láwo ni ó tún gbọ́wọ́ ẹ̀ sí ó dá mi lójú pé ọ̀dọ̀ àwọn ọmọ lórí burúkú yẹn ló wà. àṣé téèyàn bá dé oko bàbá ẹlòmíì a ní kò sí oko bàbá ẹni tó fẹ̀ tó kò wù àìgbọ̀ ayé lélẹ̀ o àjẹkù láyé lè máa jẹkù ni o tó dé ìkà ló ṣe fún mi látijọ́ yìí. àbọ̀ kí wà lẹ́tí rí i tọmọdé yín bá fi orí lé àyà dáadáa tó farabalẹ̀ tó ṣe nọ́mà á jẹ ayé tí kò jẹ́ rí inú àdùn màá gbé yín rìn ìrìn tó jẹ́ pé ah, màá tẹ̀lé ẹ oh my god <laughs> màá tẹ̀lé ẹ màá ṣe àwọn eré kan fún yín tó jẹ́ pé my dear èmi náà ní bẹ́ẹ̀ já ẹ wá mọ ìyàtọ̀ láàrin òòlù ẹlẹ́jẹ̀ tútù àtòlù ẹlẹ́jẹ̀ gbóná. mo ti mọ ọ̀rẹ́ dìgbà. Ah. Eh, má jẹ sọ̀rọ̀ jù. òye ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ ni ìgbà ayé yìí ò ṣe dájẹ́ òun fẹ́ jẹ́ sèǹtì fún ìyàwó ẹ̀ ìyẹn ló dẹgbẹ̀rí ẹ̀jẹ̀ rárá nǹkan tí ò ṣe ló máa àtàkẹ́lẹ̀ lórí. a jẹ́ pójó wo ní ìyàwó wọn nìyẹn o. ah, ah understatement. òjò wúkẹ́ ni kò ráyé wá o. òjò wú nìkan ni mhm. tó bá rí ìyàwó kan mi wàhálà tó máa ń bá ọkọ ẹ̀ ó burú ju tèṣù lọ nǹkan tí òṣèlú mà ló ṣe. anyway ọ̀gá àṣìlóòótọ́ ni wípé ẹni tó lórí òní fìlà ẹni tó wá ní fìlà gan kò rí de ṣùgbọ́n èmi méjèèjì ẹ ti wá ní fìlà ẹ ti lórí báyìí. ẹ máa dera yín lọ báyìí. <laughs> òun ló máa dé mi òun ló máa dé mi gẹ́gẹ́ <laughs> àti pé ìyá ló fi ń jẹ mí látijọ́ ṣé nǹkan tí mo fi sílẹ̀ ọba ah, ti fẹ́ gbaná mi má ti padà. ó mọ̀ dẹ̀dẹ̀ mi ni pé mi nìkan lẹ́kọ̀ọ́ wá pàtì báyìí. ṣé wọn ní rúùmù bí báyìí. Eh, kí ló sọ. Eh? ọ ní rúùmù. the home is coming. ọ ní. ọ ní. ẹ ṣe eh, fún mi ṣe fún mi. Ah, bóyá ká jẹ lọ ṣe. ẹ mọ̀ ṣe sùúrù mọ̀ sẹ́rẹ̀ wo onísùúrù ní jogún ayé. gbogbo ẹnu ẹ tó máa gbé sọ́hùn ṣé mo pè é sọ̀rọ̀ ni ó yẹ jẹ́rìí jẹ́rìí jẹ́rìí jẹ́rìí síta ni mò ń wẹ̀ jẹ́rìí síta. mọ̀dàmú lóòótọ́ ẹ pè mí sọ̀rọ̀ àmọ́ ṣe wá rí sọ̀rọ̀ kan tèmi ní mi pé ìkúkú lè rí mọ̀ wí ni mo fi wá ní pé gbogbo mọ́ lọ́mọ bọ yín tẹ́ ń jókòó tẹ́ ń dìde tẹ́ ń mu gẹ̀ẹ́ kan tẹ́ ń mu gẹ̀ẹ́ méjì ni mo fi wò pé ìrònú ni mo ń fà á ìrònú sì lè lè ẹ̀jẹ̀ rúru ní mọ́. àwọn ìyá ọlẹ́gbẹ̀ẹ́ máa lẹ́gẹ̀ẹ́ lù bẹ́ẹ̀ ìgbà mi ẹ̀wọ̀n kan tí lákàn mi fojú mi rí èèmọ̀ rẹ̀ bí yẹn lọ́ba gbé mi sọlẹ̀ kéde lẹ́nu borí ẹ̀ lẹ́nu ẹ̀. ah mọ̀dàmú àwọn ọ̀gá ti dé. nígbà tí bẹ́ẹ̀ rẹ̀ ti dé nìsín kí lọ bá transformer mú àbí kí bá transformer mú. ṣé rọ ni kàn mí má fi nù mí mo mọ jẹ dáadáa ṣọsibọ kí ni àgbẹ̀ ń ṣe lóko tó ń dòru tí mo ṣe kò fẹ́ díṣọ ẹgbẹ́ ẹ wà. fẹ́ràn ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí n jáde kí n lọ ṣe fàájì kí n dẹ̀ wọlé mi láyọ̀ àtàláfà kí n dẹ̀ wá sùn mi ìfẹ́ wà lálàálẹ̀ yìí mi ìfẹ́ wà láà jẹ́ kí n fẹ̀dọ̀ lórí òróǹro mo fẹ́ lọ sùn mi let me sleep in peace. níbo kò jọ kò jọ rárá nǹkan tá a fún òkú lẹ́yìn òkú máa gbà á jẹ́ òkú mi ibo ni wọ́n eré ara ẹ̀ lọ́ba sí látàárọ̀. ẹ ìyẹn mi ṣé ọ̀rẹ́ mi tó ń wo yìí o ò ní gbọ́ há lẹ́nu mi mo ti di wíwo báyìí lẹ́nu àwọn máa ń wo mo ti lọ́kàn ìwọ lọ́kọ̀ọ̀kan mi wò lè ní gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ bí lọ́ọ́ fún mi sìn. lẹ́yìn ò ní wọ̀n fún ẹbí kò ní jẹ́ ìfẹ́ jù lọ́wọ́ ẹ̀ gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ ló yọ sí mi má má bẹ̀rẹ̀ ọ̀rẹ́ má bẹ̀rẹ̀ ọ̀rẹ́ má bẹ̀rẹ̀ ọ̀rẹ́ má bẹ̀rẹ̀ ọ̀rẹ́ má bẹ̀rẹ̀ ọ̀rẹ́ Morning angels. Oh, morning kí wá lẹ̀ ń wò tó take time tuntun. mo ní ìdààmú fún àwọn ọkọ mi lórí fóònù tí wọn kàn bá jẹ kẹwàá ẹ kó <laughs> wà interesting ẹni ò ṣe wọ wà òkè ṣé o sùn dáadáa. Mm, I did mm-hmm. ọdún kankan ni kò jẹ́ kí n sùn lọ́kàn dáadáa. kẹ́ni. Hmm. mo ronú kàn mí tí ilẹ̀ àárọ̀ yìí fi mọ́ mi. yes <laughs> that's deep very deep come to think of it ṣé kí n fall in love. ah Linda that's the word i'm beginning to love this guy mm -hmm. i love him so dearly that i want to be with him anytime any day. Susan What? yes babe Susan yes darling. ṣé o ṣe ń no mo ti Mm -hmm mo kàn ṣe wà nínú mood yẹn ni. àà ò lè wà nínú mood yẹn mo fi pé o jí sójú ayé ah. mood kí mood ló wà yẹn o o ṣáà mọ̀ pé yí ẹ. you know what. i am weak. weak. yes. you better be strong. ilé má dá lóhùn ó mọ̀ pé mú gbé wọn mú wọn ṣeré ni wọ́n máa ṣeré yẹn. have you ever been in love. mo stop ẹ wọlé lọ sùn. Do you know that word love? Jọ̀ọ́ nítorí Ọlọ́run, já máa wò kọ́tà àwọn. Oh, my just kọ̀mí. that ga o, ṣé pé ẹ̀yin méjì sọ̀rọ̀ síta sí ètò yẹn lánàá? Wọ́n kí ló rò sí? Ọ̀rẹ́, báwo lẹ̀ lágùn jìnnà? Èmi wọ́n ṣetán láti tátán pẹ̀lú ọmọbìnrin yẹn tán pátápátá. Lóòótọ́, bákan náà ni gbogbo ọmọ ṣe ṣorí lọ́dọ̀ onígbàjámọ̀. Bọ́tẹ́lẹ̀ yìí yàtọ̀. Ó yàtọ̀. Ó tiẹ̀ máa yàtọ̀. Wọ́n lo fún alátìlẹ́yìn. Fẹ́rẹ̀mí wulẹ̀ ní ìwà burúkú lọ́wọ́ tó bá ṣàkíyèsí wa rí pé ẹ̀ẹ̀kan lọ́dún wọn wá sílé yín torí mi ò fábùkù ni. àbùkù wa ló wá fẹ́ kàn ọ́ ẹni tó kan màmá tó bí mi lọ́mọ lábùkù màmá mi màmá tó dẹ̀jẹ̀ sí mi lórí ó kàn ọ́ ní àbùkù ojú gbà mí tí ń jọ yẹn. kí náà jọ fà tó le tó bẹ́ẹ̀ arábìnrin yìí fẹ́ sísí kù ń fọwọ́ra mọ́. máwo làágùn jìnnà rẹ iná ti dilẹ̀ lẹ́yìn àṣìṣù jẹ wo alájọpin ti dé ọkàn mi ó ti pín sí méjì báyìí tó bá ti dé pẹ̀lú wàhálà ẹ̀ báyìí èmi náà dẹ̀ ra gbẹ́wò ìwà tí mi ò sí tẹ́lẹ̀ má dẹ̀ gbé wọ̀ iṣẹ́ tí mi ò ṣe rí ò ní wọ́n máa ṣe sí. wo jẹ́ kọ́ ọmọ fún mi ní kí n fẹ́ mi ó sì kọ́ tó bó wá tí mo jàre. kò tí ì tán fẹ́ràn mi wọ́n fẹ́ gbèrú ẹ̀ látẹ̀yìn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ confrontation la ní ká fi ṣe àmọ́ nísìnyìí ìjà la máa fi jà ó ní ká máa kọ báyìí ni wípé ìjà láwọn fò ní já o bẹ́ẹ̀ ni mo sọ. So ìdàbí ti báwo. o kárí. ìwọ ò mọ̀ pé má tójú mi yàn mí mẹ́bọ èèyàn máa ń mójútó ni lójú àmọ́ kókó kan mi bí kí gbogbo ilẹ̀ kó di àmọ́ ni lójú abínú ẹni bí ìkálọ́ka má dé ni. Hmm. ẹ wo àǹtí hmm? kí lẹ́yìn wá rò pé a lè ṣe sọ̀rọ̀ tó wà ń lẹ́ báyìí torí ó dàbí ẹni kan tí mú kàn mí jáde o. Hmm. nǹkan tí mò ń bá ẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn we need to replan lóòótọ́ mm. wọ́n níbi táyé bá ti bá èèyàn ibẹ̀ ló ti ń jẹ́ ibi táyé káà leléyìí so i need choice than to manage. ah máa gbọ́ Susan mm-hmm. ó jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìwọ ti ẹ̀rí pé kan fi orí sí mm. hmm? ó mọ̀ yí pé tọrọ ó sàn jù rárá lọ ọ̀pọ̀ èèyàn ló jẹ́ pé wọ́n ya wèrè jẹ́ pé gbẹ ṣọ́ọ̀bù náà dẹ̀ ń sùn ibẹ̀ ni sisi rúùmù ibẹ̀ ni ibẹ̀ ibẹ̀ ni bedroom. you're right. ẹnìbí hmm. èmi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní tèmi àti pé ṣáwọn màdámù ṣàbáyé fa wàhálà lọ́jọ́ kìíní àná. Ah, wàhálà sọ́ni fẹ́ràn mi gangan ni wàhálà ah. hmm. kò tí fẹ́ràn mi ò bá fa wàhálà mi gán gbé lọ sí hospital ó sick nìyẹn. really. Hmm. ṣẹ̀rí wàhálà tó bá mi fà mọ́ ó ṣe wà lẹ́nu ẹ̀ títí dé sí. ó yẹ ọjà òkun sẹ ibo ló ti bọ yẹ ọkùn mi yẹ ọkùn mi sẹ ibo ló ti bọ yẹ ọkùn mi sẹ yẹ ọkùn mi ẹ yẹ pariwo mọ ó yẹ ọjà ọjà mi ó yẹ ọgbẹ sí ọ tó bẹ́ẹ̀ lọ inú bíbí mi ò fi ṣẹ́ mi rọ ẹ̀dọ̀ funfun mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ o ti rí báyìí o ti jájú ẹ lójú àdúrà ni kó ṣáà máa gbà kó máa gbàdúrà kọ́ lọ́ máa jẹ́ kó jù báyìí lọ kí nǹkan burúkú má ṣẹlẹ̀ sí ọmọ yẹn bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́. bí bẹ́ẹ̀ kọ́ kí ni lápò mi má dẹrù kí ni lábarúgbó mi o èmi ò ń ṣe ẹni tó lè máa halẹ̀ mọ́ o ṣé bí wọn náà ni ṣé tó bá ti fi ojú mọ́mọ́ wọlé tó fi òru dúdú dé ṣé bàbá wọn lá ni mi ò ní fọwọ́ lánàá ìwọ náà imagine bó ṣe ń pariwo lọ́fíìsì dókítà tán ní kàrà jókòó sí jẹ́jẹ́ nígbà tó pé bẹ́ẹ̀ yẹn ò gbà ẹ́ ó dá gbogbo ẹ̀ náà rú bó ṣe pariwo jọ ṣe tẹ́ aago mẹ́wàá lẹ́ olùrú sọ fún mi tẹ́ lòrú. ẹ jọ o lákànmí kí ni títí ọmọ yẹn gan kí ni ìmọ̀ tiẹ̀ o ọlọ́ọ̀lọ́ ọdún ọ̀ni nígbà tó lè yẹ kojú ẹ̀ rí òun náà ló ti rí yẹn. dókítà Mr. Olasungo ẹ jọ̀ọ́ ẹ má bẹ̀rù jẹ akọ̀ọ́yanjú nǹkan uh, uh, let's thank God because uh, ààrẹ ti ń balẹ̀ ó ti ń fi better. tí bá jẹ́ pé ọmọ yẹn strong gan igo ẹ̀ bá gan ni o ah, ọmọbìnrin yẹn strong gidi ni o eh, kò bá ti kú kẹ́tó gbé débi. Ah. serious. Ah, ọlọ́run ṣeun ọlọ́run ṣeun tó jẹ́ kó ọmọbìnrin kó sọ mí lórúkọ tí màmá àti bàbá ò sọ mí eh, dókítà mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹyà ẹyà ọlọ́run ní kẹjẹ ká dúpẹ́ Um, uh, right now ó ní ìdíkẹ́nìkan dúró tì í ṣe wọn pé wọ́n ṣe ń fi bẹ̀tà ni kí wọ́n bá mú àwò kí wọ́n bá mú gbà ṣe wọn understand. Ah, ẹyẹ ò lè ẹni tó da fánú náà la máa padà fi kó òun náà ló máa ṣe. Ah, ah. bí mo ṣe wà sá <laughs> mo ti délé mo ti wà lórí bẹ́ẹ̀ gan mo need rest mo need rest kí ni mo máa rest. kò burú máa lọ lọ máa rest ẹ ṣùgbọ́n máa dúró tì dókítà. nǹkan tí mo fẹ́ kó sọ gan-an ló ti sọ yìí ẹ máa lè ráyè parí gbogbo òṣìrò bó tẹ̀ ń ṣe ẹ lè wá parí ẹ̀ sórí ah mo mọ̀ mọ̀ fọ̀rọ̀ sí ẹlẹ́nu ni ó yá. dókítà ọjọ́ fún mi lábẹ́ ọ̀rọ̀. àǹtí àdùkẹ́ ní pé kẹ́ wọlé mà. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. àǹtí àdùkẹ́. nínú ilé ti bó ń bẹ̀. nínú ilé wa ni mà. mo rò pé orí yín ò jọ pé pọ̀ mo rò pé igbó tó ń tà ó ń pin gbogbo yín ẹ̀jọ̀ mú. ó ti mà ó. tí n bá fi tí n bá fi ọwọ́ ẹ̀ gbá ẹ wàá sọ pé o ò ní kí mi mọ́ nílé ayé ẹ sọ fún pé mi ò wọlé mi ò wọlé mi ò wọlé kọ́bọ̀ ń gbogbo ẹ̀ pé kó bọ́ta wá bá mi bí àjẹrẹ̀ tí má pariwo gbogbo aládùúgbò lámọ tó sì ti lè fi jóná. ẹ má bínú mà. ṣé bó ṣe kó yíjọ tó ń fi yín ṣèranù ni ọmọ tèmi ò ẹ lè ló fúnrú ẹ kò ṣeé ṣe kò jọra wọn. mo ní ta ni màmá yẹn jọ torí ọlọ́run ṣé wọ́n sọ pé tí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò bá lè gbé mi ga kí ló tó fẹ́ fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ rẹ̀ mí sílẹ̀ kí lè ṣẹ̀ mi gan kí ni mo ṣe fún ẹ tó lè pè mí pé ẹ̀ṣẹ̀ mi o mo fẹ́ fìyà jẹ yín kí ló tó fẹ́ sọ ọmọ tèmi dídà bí mo ṣe dà kí ló tó fẹ́ sọ ọmọ mi dídá lé mo ṣú torí ọlọ́run kí ni mo ṣe fún ẹ. mami ọ̀rọ̀ yín ò yé mi. kò ní yé ẹ mo ní kò ní yé ẹ tó bá jẹ́ wípé fẹ́ràn mi tí èmi bí tí mo wò tí mo tọ́ tó kó bẹ́ẹ̀ ni pọ́n lọ ni kò ní irú ìwà burúkú tó ń hù sí i ọdún ọlọ́mọ mi bẹ̀rẹ̀ sí wá tó fẹ́ bẹ̀rẹ̀ sí tó fẹ́ ba yé ẹ̀jẹ̀ fún mi kí ló tó fẹ́ ba yé ọmọ mi jẹ́ kí ló fẹ́ tó fẹ́ sọ mi di science student kí ló dé ah. kí ló dé èwo ni gbàgbà gbàgbà wo. ẹ gbà mí o máa mi. ta ni kó gbà ẹ ta ni kó fi ẹ lẹ tó o bá tú okùn lọ́rùn mi kí o fi ọmọ mi sílẹ̀ tí n bá tún padà wá bá ẹnu lé tàbí kíbi tí n bá ti rí ẹ màá máa dójú tì ẹ kiri màá máa faṣọ yamọ́ ẹ lára gbogbo ará àdúgbò yìí màá wá pariwo lé e lórí pé èèyàn burúkú ni ẹ kó ṣẹ́ra fáwọn ọmọ wọn obìnrin torí pé dàbí mo ṣe dà ni ẹ gbogbo àwọn ọmọ tó ń kó sínú ilé ìkíni òfin wọn ṣe ah. ọmọ tèmi wà nílé ọkọ o ọmọ mi wà nílé ọkọ o má lè bọ́ta nílé ọkọ ẹ o. màámi ah, ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ pé ẹ ti lè nígbàgbọ́ pé mo lè máa kọ́ fẹ́ràn mi èmi èmi ò kọ́ èmi ò ṣe ìrọ̀lẹ́. ẹyin wàá jẹ́ kó mọ̀ wípé ẹrú náà ní bàbá ọ̀nà ló jìn má jẹ́ kókó ẹ láyà jẹ́ o. Ah, àǹtí àdùkẹ́ mo máa ń gbádùn yín ah. ẹ ṣe gan-an ni ẹ wò ọpẹ́lọpẹ́ ẹ̀yin lára mi mm. ọmọkùnrin yorùbá ti sọ mí dolórí burúkú. Mm. <laughs> wo ṣe báyìí kí ló fi ṣeré bí eré ìjò yìí ọkùnrin wọn ò ṣe nẹnu fún un. ẹni tó máa gbé wá fún ní gbígbóná tóògùn onígbani lọ́wọ́rọ́ òun ni wọ́n ń fẹ́ ó hmm. mọ wọn ni. àǹtí àdùkẹ́ ẹ ṣé mo dúpẹ́ gan ni hmm. màmá rẹ yín bá ẹ kó àdúró tì mí o hmm. ọpẹ́lọpẹ́ yín lára mi. ẹyin ni ẹ má wulẹ̀ dínà kankan ah! èdè ń parọ́ lóòótọ́ ẹ lè gbàgbé o ṣùgbọ́n ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kọ kò lè gbàgbé torí òórùn tí ó fi mú ẹ̀kọ́ ẹyin ni ọ̀rẹ́ gbàgbé ẹyin ni ẹyin ni. kò ní báyìí má sọ ma ní báyìí sọ rẹ̀ mọ́ mi lọ́wọ́. mami mami ìgbà náà wà ń kọ́ ìgbà náà nǹkan ló wá jẹ́ kẹ́ lọ kẹ́ lọ máa bẹ́ni ẹlẹ́ni fa wàhálà ẹ́ mọ́mí ẹ lọ ń bẹ́ni ẹlẹ́ni fa wàhálà kódà bó sori wọ́n tiẹ̀ ọlọ́mọ ẹ̀kẹ́ ẹnu ẹ̀ kó kó báyìí lọ́jọ́ kan ṣọṣùgbọ́n èmi ni mo gbà ẹ́ láyè o èmi ni mo fààyè gbà ẹ́ ilé mi tí mò ń jẹ́ kó wá yẹn onú ẹ̀ kó máa tẹnu bọ́lẹ̀ kó máa ṣe tọ́tọ́tọ́. bẹ́ẹ̀ máa dán ọ̀rọ̀ kínú bọ́lẹ̀ lọ́rọ̀ tá à ń sọ àbórí tiẹ̀ ò pé rárá fẹ́ràn mi àánú ẹ̀ máa ń ṣe mí tèmi máa ń ṣọlọ́run inú abímọ kúkan yìí máa dùn àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń ta ń sìn dábí mo ṣe dà ní wọn àdùkẹ́ wèrè òpònú aláìlọ́pọlọ lórí tí ò rí ilé ọkọ gbé ìwọ wà nílé ọkọ oníwọ ń bá ṣọ̀rẹ́ ó bímọ mẹ́ta fún bàbá mẹ́ta àmọ́ bóyá bàbá mẹ́ta ganan làwọn ọmọ tó lòun ń bí àwọn ni wọ́n wá òun ni confidant yẹn tó ń bá ṣọ̀rẹ́ àbí òun ni best friend yẹn ó jẹ́ lọ ronú ara ẹ̀ wò kó má bà mí lórúkọ jẹ́ kó o ṣọ́ra ẹ̀. màámi màámi orí ti kọjá gbogbo bẹ ṣe ń sọ yìí o ó ti kọjá bẹ́ẹ̀ o ṣó ti yẹ yín báyìí ẹni tí àwọn ọkùnrin tó máa gba aṣọ lọ́rùn ẹ̀ lọ́jà ó ní wọ́n wá o ẹ ó ní wọ́n wá o èmi ò dé lè jẹ́ kí ọkùnrin kan wá pa mí o tí wọn bá dẹ̀ lajú ẹ̀ sílẹ̀ wọ́n máa pààyàn dànù o wọ́n máa pààyàn dànù má mi o. ṣé wàhálà tẹ̀ ń fún ara yín ṣe ṣé kò ju ìtì ọ̀kan yín fún yín ṣe lọ. ẹ wá sọ ara yín di jàgboro ẹ wá mú owú ní ìbàdà ẹ tún wá gbé ìwà ìgbéraga wọ̀ ẹ wo gẹ́gẹ́ bí àbúrò tí mo jẹ́ sí yín tí mo dẹ̀ mọ̀ wípé ààyè yín ó wúlò fún mi òun máa lèmi ṣe ń sọ gbogbo eléyìí tí mo sọ yìí àǹtí fẹ́ràn mi ẹ jogun omi. Hmm. tóbi hmm? tóbi ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi sórí makanmakan báyìí òun lóye máa ń kàn hmm. ó ti fẹ́ẹ̀ kàn ẹ̀ báyìí ṣọtí ẹ wo màmí màmí kan mi ò wálé láti jẹta o. kàn mí ò wálé. kó wálé màmí o kó wálé o mi ò lè wálé ẹ eh? eh, kí mo fẹ́ múlé eh. èmi àti ẹjọ́ gbádùn ara wa gidi fúnjọ́ mẹ́ta yẹn oh my god you need to be there really ẹ ní láti rí wa you know what kẹrẹ ti fall in love pẹ̀lú guy i love him with the. ẹ ẹ ọ tó tó tó tó kí ni. Ah, ah, kí là ń sọ kí ló ń sọ ah, ah. bó ṣe mọ̀ pé inú iṣẹ́ kò sáyè love rárá kò sí time fún love. Oh. anyway ṣé mo pé bíbá yóò kì í ṣàyè mi mi sọ fún yín láti jẹ. ẹ mo kàn bá yín tó ní bí òun ṣàyè mi bẹ́ẹ̀ ni ìsìn ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bíbá yóò ń ṣàyè. ibi òun ṣàyè ni mo kàn manage pẹ̀lú yín ni ṣùgbọ́n nísìnyí tí ẹlẹ́dàá mi ẹlẹ́dàá ayọ̀ ẹlẹ́dàá owó tó ti gbé aláwo ore kò mí I just have to stick to it. I love this guy. I'm going to go. <laughs> Stick kọ bambú ni. Àbọ̀ máa gbọ́ nǹkan tó ń sọ. Jẹ́ kí èmi sọ fún ẹ. Lọ́ọ̀fù yẹn, ó ṣe wọn kó máa fẹ́ ti ṣe wa ẹ̀. Kò hmm? dẹ̀ kó fara balẹ̀. Kò sọ̀rọ̀ pé èèyàn fall in love nínú ọ̀rọ̀ iṣẹ́ yìí o. Ṣé dẹ̀ mọ̀ pé mo sọ fún ẹ? Ah, <laughs> tètè yá yọ lọ́ọ̀fù kúrò ọmọ. Kò já pa kárakára màsíkì iṣẹ́ yìí. O ní láti rí. O ṣe é ṣorí bó ṣe ga. Hmm ṣe bó ye ga yẹn bó ṣe gùn nìyẹn náà the guy is good. kọ́ pé pé mo kí ló ń sọ kí là ń sọ yìí. torí nísìn ṣé o mọ̀ pé mò ń ba ẹ̀sán sìn òun gbọ̀n òun gbọ̀n gbọ̀n hmm. àbí kì í ṣọkùnrin ṣọkùnrin oh. kọ́. Ah, eléyìí yàtọ̀ náà àwọn ọkùnrin. Eh, ó yà eh, á eh, bá mi. bàbá ìgbà bá mi. jọra mi. kí ló ṣe wọ̀nyí. I love the guy. àbọ̀ ah, tí ń ṣe bébì yìí. nǹkan bí dèdè mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀. ó jí mi lójú oorun ó jí mi ní ojú oorun fẹ́ràn mi ní ayé ní ayé ẹ ní ayé ní ayé ẹ ẹ ọjọ́ kọjọ́ tó bá tún jọ orúkọ tó dánwò ìwọ̀ tí ọjọ́ ọkú ẹ̀ tí o bá ti pín jọ yẹn ọjọ́ yẹn ọjọ́ ọkú ẹ̀ máa pé ọjọ́ yẹn náà máa náà máa sí ẹ́ náà máa gbẹ́lẹ̀ báyìí náà máa gbẹ́lẹ̀ sínú casket náà lè máa dá iyẹ̀pẹ̀ bó náà lè máa sí ẹ ọgbọ́n ìpàdé mo sọ fún ẹ tó bá dẹ̀ bí tó bá bí tó bá dípò bí ẹ̀dá tó try i just want you to try right now and you gonna be in trouble right now i'm sleeping wake me up. Hello, Bowen ẹ ṣe wọ ọkẹ ẹ̀mí lọ sí ọ́fíìsì lẹ́yìn atúbíọ̀lá ok ok màá yọjú sí ẹ lọ́la ń gbà yẹn màá pick ẹ up lọ́la ṣùgbọ́n ṣebí lẹ́yìn ẹ̀ náà ló ṣe wà ẹ kí n ṣe lè rántí ẹ̀ náà that should be number three um, number three. ṣe me straight okay all right o ṣe díẹ̀ go take care bye. madamu madamu ẹ pẹ̀lẹ́ ẹ̀yin dàgbà. ẹ̀yin mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín mo ní kí n béèrè pé kí ló wá sílùú ìṣẹ̀lẹ̀ lónìí tínú yín fi ń dùn tẹ́ fi ń jó tẹ́ fi ń yọ̀. torí kò ti mọ̀ pé inú mi ì dùn ṣé bó mọ̀ pa mi mọ̀ kú ni mi. inú ẹbí mo kò ń dùn. ẹnu mi ò yín sọ bẹ́ẹ̀ mọ̀dàmú yín sọ bẹ́ẹ̀ o ẹ̀yin tó ṣẹlẹ̀ nípa ẹ̀mọ̀ pẹ́yìn lẹ́lẹ́ fẹ́ ṣiṣẹ́ kìsìn ni pé ẹ fẹ́ dáná ni mo fi wá ní bèrè pé ṣé special day lónìí ni lẹ fi ń ṣe special iṣẹ́. tó tó tó tó tó tó ó ti pọ̀ jù special day náà ni. lọ́pọ̀ mi ṣe lọ́sí pé ní kò ti kí ẹ̀kẹ́ jọ. ti dá bọ̀ lọ láì ṣe sọ̀pọ̀ náà lójú kan. Ah, ah! màdàmú mo ti bọ̀. àǹtí Bísáyọ̀ yes dear. mo ti ń jáde jàre mi àtọ̀gá mi ok kò sí problem ẹ ṣáà kọ bọ̀ kẹ́dẹ̀ má pẹ́. o jẹ́ bíbí àti. ẹ máa kọ bọ̀. ṣẹ́yìn láti fi sáyọ̀. bẹ́ẹ̀ ni sà. ọ̀gá ní kí n máa gbé yín bọ̀. ẹ jọ̀ọ́ mi ò rí ojú ìrì o àti pé àwọn kọ. àwọn rèé. Hey, oh baby má pariwo. mi pariwo. ti pariwo tó bá pariwo lè jẹ́ èyí tó máa gbàgbẹ́ yìí nìyẹn tó fi máa bá láàmú jẹ. wá jésù. ẹ bọ́ra. bàbá àgbàlagbà stade bar. escort ọyọ. ó ti yẹ escort ọyọ mi ó ti yẹ má lọ láàbẹ̀ ọ̀dà proper. ẹ jésù. mo lọ ti rí jésù. só tán àbí ò tán ẹ báyìí ìwọ ló ń bẹ ẹni lẹni tó ọkọ ó jẹ kẹni lẹni ó gbádùn ọkọ ẹ wọn máa pè lọ́sàn án máa pè lóru. ọkọ ewu ẹsà mi kì í gbọkọ lọkọ ẹjọ mi gbọkọ. o tún dìbọ o tún dìbọ o tún dìbọ. ìdìbò ìjọ torí ọlọ. better be careful. wo ilé ikú ló wà tó ti ń jẹ́ wàrùn bá ṣe ra dàda màmá ní kó wéṣẹ̀ dànù. ẹ má bínú ọkọ yín wo mo gbà ọkọ yín wo mo gbà. ọkọ tèmi ló gbà ṣé gé. ìwọ ọtún dìbò àbí bọ kí lè ń wò nà ẹnu kẹyìn náà ẹ bá mi nà dáadáa ẹ fi yà jẹ. gbàgbàlagbà tatu ẹsikọta ó ti gbọ. ẹ wọ́n ní tẹ́tù mi. Ah, mo kọ́ yẹn ah, ẹ ẹ fún mi. Ah, ẹ kò fìyà jẹ mí ni mi mo kò. bá a gbọ́dọ̀ sọ mo kàn fìyà jẹ ní kíni lẹ́nu ẹ tó ṣe tẹ bá ti pupa tẹ́rí bẹ́ẹ̀ ṣe rí ọkọ̀ ọlọ́kọ̀ lẹ máa ń gbà ọmọ ọlákànmí ọlásùnbọ̀ tèmi nìkan ah! ìwọ. ẹ̀yin ni àwọn ọmọ ẹwọ padà bí ìfẹ́ wọn. báwo gbọ́dọ̀ sọhùn òfẹ òfẹ ló máa ń sùn tiẹ ní òun wáyé ló wá sùn àbí kò ní òun fẹ́ wá gbé ẹ lọ́sàn ah, ah, receive call. ẹ mo ní kò ẹsì mọ́ mu ló ẹwọ lóòótọ́ ẹjọ sẹ́kítírì wọn mo ṣe lọ́fíìsì wọn ló lọ ọdẹ gbè mí palẹ́ rìsì rìsì yẹn ṣe pàtàkì sí iléeṣẹ́ wa lé o bí mo ṣe ń sọ̀rọ̀ etí mi lọ sí mi sí i ó lè affect iléeṣẹ́ wa. ó máa affect ẹ̀ mọ́ ó ti affect ẹ̀ ni ìwọ ọmọ ìwé ọgbọ́n òdìgí afọkùn ìbọn tó tẹ̀ ń wọ̀ yẹn kò káyé Yorùbá ilẹ̀ àwọn tó ẹ kí lọ bá ṣe tó ẹ kí lọ bá ṣe mí tẹ̀ ó jẹ́ kán bínú lọ kọ́ńtrákítọ̀ yẹn kí n gbà kí n fi sanwó báàmù tí mo yá ó jẹ́ kí n lóòsẹ̀ torí owó wẹ̀rẹ̀ owó ọtí tó jẹ káàkiri àwọn oníyà ló wọ́n jẹ́ èyí tó jù mẹ́. yémi ni ibi wọn náà ni ìwọ lọ fi mí lọ́kàn balẹ̀. láti òfin ẹlọ́kàn balẹ̀ èmi èmi òfin ẹlọ́kàn balẹ̀ àbí ọ̀nà òfin ẹ lọ́kàn balẹ̀ àbí ọ̀nà ń gbé ẹra ẹ láyé gbóná nǹkan tí ò sí tó ń wá káàkiri torí owó fẹ́ràn mi torí pé bá mi jowú ó dẹ̀ lọ fi oògùn oorun sínú oúnjẹ fún mi torí obìnrin. Oh, alágẹmọ ó ti bí ọmọ ẹ̀tọ́ àìmọjú ó kù sọ́wọ́ ọmọ ẹ. obìnrin sọ ẹnu wo ló ń wo ló ń wò ó mi. one man. ah oh my god eh? ta ló sọ pé ìfẹ́ odò hmm. wọn wá ní kémi má nífẹ̀ẹ́. Hmm my sugar ṣorí fẹ́ my one way. Hey, ẹ̀ yìí ah, eh, mi ò lè bọ́ tanú ẹ̀ mọ́ ọ ibi ni màá kú sí ọ̀nì mm. mm. bóyá ni màá délé. Eh. ẹbí gan ò tiẹ̀ ní sílẹ̀kùn fún ẹ tó bá lọ fẹ́ bọ́ síta. ìlú sórí okùn nífẹ̀ẹ́ dùn ní wọ́ládùn ìfẹ́ mm. ìwọ ni ìdùnnú mi ìwọ ló fún mi láyọ̀ mm-hmm. eh, tí kì bá ṣe wọ̀ ni ah, wọ́n ló ń bá mi dẹ́kun wàhálà tí mo gbé sílẹ̀ yẹn. Hmm. Thank you. You're welcome, Dad. Thank you. Mm. Wow, that's sweet. Oh. Ah. Thank you. But mo ní ìbéèrè kan tí fẹ́ bi ẹ́. Okay. Ọmọ pé mi àti àti nífẹ̀ẹ́ ara wa gan. Mm-hmm. Mo fẹ́ béèrè bóyá ṣó fẹ́ fẹ́ mi kó fẹ́ mi tán touch and go ló fẹ́ ṣe hit and run èwo ló fẹ́ ṣe ní gbogbo ẹ̀. ọ̀rẹ́ hmm. mísàlá báwo ni ṣé kò sí. Eh, eh, ẹ ṣe máa ní ṣe kò sí. <laughs> nígbà tó refuse láti lọ bá Mohammed àwa Mohammed dẹ̀ ti decide láti wá bó kẹ́yìn báyìí àbí. Hmm, kí ni ìtumọ̀ yẹn. Ah, ah, ẹ̀gbọ́n mi ò lè ní ìtumọ̀ sí yín ẹ kò ní ní ìtumọ̀ nígbà tí ìyàwó yín dẹ̀ ti sọ yín di commodity fún wa tá a rojú yín nílẹ̀ tá a rí yín lẹ́nu wẹ̀ ibi gan tá a wá àmọ̀ pé ogun ni ilé àlè wa tóró sú mi. wa òde nìyẹn òde tó máa ń bu ẹ̀kan ọ̀kan nìyẹn it's okay. ẹ bọ́ sínú mọ́tò ẹja máa lọlé a lọ máa sọ̀rọ̀ tá a bá délé. ilé ìwọ. ṣé lọ́dọ̀ ṣọ̀ǹgó àyàrá iná tẹ gbé sílé èmi ò lọ o mi lọ rárá mi ò lọ it's okay uh, ọ́fíìsì ni bíbá ògiri dẹ̀ létí ẹ ṣàbọ̀ sínú mọ́tò ẹ jẹ́ ká jáde tá a bá dé àlọ́ máa sọ. nǹkan kan ni mo mọ̀ tó dá mi lójú ẹ̀gbọ́n mi ìyàwó yẹn á tẹ́ ní ọjọ́ kan. ẹ máa bọ̀ wájú ẹ má sọ lórí dírẹ́bà wọn á tẹ́ ìjọ kan ẹ ṣá máa bọ̀. ẹ lórí jì jọ mo fọlọ́wọ́ bàbẹ mi ì sẹ́yìn for now rárá ẹ owó ah wo ilẹ̀ gbẹ báyìí o kò sówó ńlẹ̀ ṣòṣùgbọ́n Okay. Fẹ́ràn mi, mo sọ fún ẹ, I swear to God, tó bá fún mi ní yẹn within now and three days, nǹkan tó èmi àti ẹ̀ta ṣètì lè fi jó gbá ìlú bàbá wa gbọ́. Bọ̀ Richie. Kí ló ṣẹlẹ̀? Richie. Kí ni? Ṣé o ń tẹ́tì mi náà? Olówó oh, mi ò tẹ́tì ẹ̀, mi ò tẹ́tì ẹ̀ mi, tí bá bẹ́ẹ̀ ṣe nǹkan, nǹkan tí wọ́n sọ pé màá ṣe ni màá ṣe, mi ò tẹ́tì ẹ̀, wáyé ìrọsí máa ṣe fún ẹ láàrin three days tó bá fún mi ní yẹn. Lèmi náà. Àdìsá Àdìsá ah, ma she gets here for me, ń down down down She gets here for me. Eh, eh, eh. ma eh, she ṣígẹ̀tì. ẹ ṣe Ma, ń jáde. ẹ má bínú ibo lẹ ń lọ. kí ló dé kí ló kàn ibi tí mo lọ. ẹ ṣe rí nítorí rílì ìṣẹ̀lẹ̀ ni pé mò ń wò pé aago ọjọ́ ti lọ aago mẹ́wàá ti lù ibi tẹ́ wa ń lọ láago mẹ́wàá ni kò yé mi. kí ló wá kàn ẹ́ kí ni tiẹ̀ pẹ̀lú ẹ̀. ẹ torí tọ́gà bá dé tó bá béèrè yín màá lè sọ ibi tẹ́ ẹ ni. ok o fẹ́ jíṣẹ́ fún kàn mi tó bá dé. exactly. Okay mo lọ club. yé yé ìyẹn ló máa pa ẹ́ ah, ah ìyẹn ló máa pa ẹ́ ṣé orí burúkú nìyẹn ni wọ́n ní kò sí géètì mi ó ṣe yé ó ṣe ha. ọ̀dà mi ṣe yé mọ̀ mi ṣe àmọ̀ nítorí ilé ìṣẹ̀lẹ̀ ni pé ìgbà tí ẹlẹ́yìn lọ club àti bẹ́ẹ̀ ṣe múra máa rí pé ah, ẹjọ́ ìmúra ti fẹ́ mọ ọjọ́ ti àti ibi tẹ́lẹ̀ lọ́gbọ̀ ẹ̀ papọ̀ ó fẹ́ mọ ọjọ́ tàwọn ọmọ science student mo fi wá wò pé ah, ìgbà wo lẹ di mẹ́mbà science student. àdìsá lẹ́nu ẹ̀ hmm? èmi jọ àwọn science student hmm, hmm, inú orí ẹ̀ ti kú jọ ọ̀gá ẹ̀ tó pe rẹ̀ ń kọ́ mi tó lóun ọkọ tèmi ṣé kìí ṣe ọ̀gá àwọn ọmọ ṣẹpẹtẹ́rì ni jọ o tèmi náà bá wá di àwọn ṣàkóṣàkó ṣó pọ̀ jura lọ yìí. ó pọ̀ jù. ṣé ká ti bù mí. mo ti ṣe mo ti ṣe mo ti ṣe. Stupid minds ibi mo wà yìí ibi mo wà yìí o. ẹ calm down aunty kò sí nǹkan tó ṣe yín ẹ kàn ní hangover ráńpẹ́ kan ni. hangover ní kí n wà nínú yàrá ń yàrá ibi ò jọ yàrá mi. ẹ ò yẹ ìwọ̀n náà mo wà yẹ kọ́. kò jọ yàrá ń yàrá sí tèmi ní bíbá yìí ẹ kàn ní láti. kí ló ṣe mí. ẹjọ́ kí ló ṣe mí ẹgbẹ́ ah, mi tí mo rọ ọmọ ọdún náà àwọn èké sọmọ ìkéré ah, ìgbà tó kọ́ já kínní yẹn gan sí bó ṣe bẹ́ẹ̀ ṣe bá máa ṣe lélẹ̀ actually. and ẹ má sọ dàríwó rárá irú ẹ̀ máa ń wáyé so ti yẹn ẹ máa ní láti ká sára rẹ. kákìrì sára ẹgbẹ́ mi. ẹ má wulẹ̀ kọjú ẹ wò ẹ má kọjú ilé ìta ti ṣe tẹ́lẹ̀ yẹn kò sí ọ̀kan tó lè mú kúrò and as a matter of fact èmi tó wà mọ́kọ yín rí again ṣẹ́ẹ̀sì tó wà lọ́wọ́ mi kò ní iṣẹ́ méjì tó ń ṣe ju pé kémi máa mú kí n fi ya fọ́tò kí n ṣe fídíò fúnrú ẹ̀yìn báyìí kí n lè fi kọ́ yín lẹ́kọ̀ọ́ fọ́tò ti yín àti fídíò èmi àti ló wà lórí fóònù ẹyẹ tẹlu ẹyẹ yàtọ̀ yẹ ẹyẹ yà tẹ̀lé kí ni mo jẹ lórí. nígbà tá a ṣe kù bá kú gbẹ. lọ́yà mi lọ. so tẹ́ ẹ bá fẹ́ kí kásálà bọ́ọ̀sì yín lórí ẹ máa play along. gbogbo nǹkan tí bá ti ní kẹ́ ṣe gbogbo ẹ̀ lẹ́ bá máa ṣe <laughs> if not òkú tèmi àti yín sí òun náà òkú tẹ̀yìn nìkan dá sí ẹ wo bẹ́ẹ̀ ẹsẹ̀ ló wà bẹ́ẹ̀ <laughs> ẹ wo ara ẹ̀nà fẹlẹ́ fẹ́ bẹ́ẹ̀ kásáré kásáré sí wọn fẹ́ tó lọ. ṣé kí ni wọn bá tó ni àwọn olóyè burúkú ni ayé olóyè burúkú ni ayé. fẹ́ràn mi nǹkan tó tún lè lo ṣẹlẹ̀ tó ń bù mọ́ra oh god ò oh, bá má ṣe bẹ́ẹ̀ ewu ní sádùkẹ́ ọ̀bẹ ti gọmọ lọ́wọ́ ọmọ jọbẹ sílẹ̀ ọ̀bẹ mà ti ṣe nǹkan tó máa ṣe nǹkan tí bá máa ṣe sí báwo ni kẹsọ fún mi. wàhálà wà o wàhálà gidi ti ẹ ni. wàhálà wà ntì nítorí pé bọ̀bọ̀ yẹn gbogbo gbà látìgbà yẹn báyìí owó owó ló máa ń gbà lọ́wọ́ mi tòótọ́ náà nígbà míì ó máa ń tẹ̀ sójú ẹ̀ èmi náà dẹ̀ máa ń gbádùn ẹ̀ tó máa ń tẹ̀ mí kan gbọ̀ngbọ̀n ju ọkọ mi gan lọ ṣùgbọ́n títí ọ̀rọ̀ owó iná ni. okay. Hmm. gbé láti jẹta ò gbé kọ́ alright jẹ́ sọ fún ẹ tó bá mọ̀ pé ó lẹ́mí ìyàwó ẹ lò ten million ransom ẹ tó bá wá kọ̀ tó san o gbà pé ẹlẹ́kànrún ti ń polówó fún ẹ nìyẹn o tún rí ìyàwó ẹ mọ́ I'm going to call you back in about five minutes time to tell you where and how you're going to drop the money. ó ti gbọ́ ní Jésù dé. dáàbò kúrò lórí fóònù. kúńtà ṣé ẹ fi pé gbogbo géèmù yìí máa máa work ṣá. jí ọ̀bọ ah! oh yìí má máa sùn náà. aláyé mi sùn. a ah, ò sùn oh bọ̀bọ̀ ẹ̀kọ́ ṣe bí ẹ ti wò. aláyé tí mò ń bẹ ìwọ kọ́ ni mò ń bá fà á. Ah, jẹ́ kí kúńtà sọ̀rọ̀ náà kúńtà ni mò ń bẹ ìbéèrè ò dẹ̀ fàájà márùn-ún sí mi ò má lọ wá o. ìbéèrè ò fàájà lóòótọ́ this time around we are going to hit the nail on the head this is the time to make a great fortune out of this. mo ti ṣe gbogbo findings mi dáadáa. ayé lò ẹ fi lè lé ọmọ tèmi náà ibi tí kò bá ti ń sọ̀rọ̀ ṣáàrùn gbọ́dọ̀ fọhùn. kò ní gbìn yẹ. tó ń ṣeré ìjọ gbàgbé ọgá ti bẹ̀ yẹ tẹ̀lé mi. Mr. Lásùnbọ̀ nǹkan tó ń ṣe ìyàwó yìí kì í ṣe nǹkan kékeré o. Eh, oh, dókítà kí ni nǹkan tẹ́ rò pé ẹ lè ṣe sí i. Ah, àwa máa gbìyànjú agbára wa o mo jẹ sọ fún wọn ò gbọ́ mo ní kàn ń ṣiṣẹ́ agbára hypertension yẹn ti wọ̀ wọ́n ní system kan ni eh, and this is very very critical. Mr. Lásùnbọ̀ Mr. Lásùnbọ̀. mọ kọjá bó ṣe rò.

ń dá sọ̀rọ̀ o. ewu ẹbí mi náà kọ kò ń ṣẹjọ́ èmi náà. kàmí ò ṣe nǹkan gidi fún mi rí tí ó bá ṣe pé nǹkan ti di orí ogbèmígbèmí kò ní ṣe fún mi ṣe máa wo àti rán mi gángan kò ṣe yẹ kọ́nà tèmi kí nìkan yí fún mi fún ó bẹ̀rẹ̀ sí ní oṣù rẹ̀ dán lọ́wọ́ mọ́sí lọ́wọ́ tí n bá bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ á máa yí mi bírí á máa yí mi bírí Susan tàdé ní ká lò ká wọlé sí lára lélẹ́yìí O ti yóò fẹ́. ó tó tó tó tó ń bi tẹ́badé yẹn ẹ ẹ gbọ́rọ̀ nǹkan tẹ̀ ń sọ ìgbà tẹ́ rí mi ńlẹ̀ tẹ́ lọ mú Susan tẹ́ ní kí Susan wá ṣiṣẹ́ fún yín ẹ jọ ṣé èmi àti Susan tẹ́ bá wò wá ṣé àjọra wa. kò ṣèbí mi kẹ́mi ló tì mí tì kẹ́mi ló fara kẹ́mi ló ní ká lọ Susan ẹni kẹ́mi ló tì yín sí ṣé kẹ́mi àti Susan èwo ló gbé kan náà àwọn méjèèjì ẹ ẹ jọ ẹ wò mí nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta ta ló múra jù. ó múra lóòótọ́. ẹ wo orun wa ta ló ṣerun jù. ó gbìyànjú ó ń ṣerun. ẹ ẹ wo ètè ta ló pètè jù. ó gbìyànjú ṣùgbọ́n. Ah, ah, arsenal mi dúró déédéé bákan náà bẹ́ẹ̀ wà ń bẹ̀ ẹ wá lọ gbé e susan pé kó wá ṣiṣẹ́ fún yín. ẹ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀nà ọ̀dọ̀ mi sìn ẹ wá ní má fi ṣe bínú. kí ló rò pa lè ṣe mo fọlọ́run pé kí ló rò pa lè ṣe. nígbà tẹ fà wá ta lè kú lẹ̀ fún yín ta máa ta lè kú fún yín báyìí tẹ fi wálẹ̀ tẹ gbọ̀nà ọ̀dọ̀ susan lọ. má bínú mo ti bẹ̀ má bínú. Ah, kí la lè ṣe ràn mí lọ́wọ́. ká ṣáà ẹ̀pù náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ràn mí lọ́wọ́ jọ. solution wà o àmọ́ one condition ni o condition wà lórí ẹ̀. condition kí ni condition náà. máa gba twenty percent lórí owó tẹ bá gbà. kàrọ̀ ṣọwọ́n di kàrọ̀ di máṣọ kí ni sàmá ti gbó fún ọ ajá ṣe é yín ó ṣe wàhálà yín ó ṣe wàhálà. all right tó bá jẹ́ yẹn ni màá mú yín lọ rí kúńtà òkúta. bẹ́ẹ̀ni. ṣé o lérò pé kúta máa ṣe ẹ̀ ṣá. Ah! kúntakúnte <laughs> owó ló máa jẹ. owó ló ṣe kókó lóòótọ́ lẹ́yìn owó owó ló tún kàn èèyàn ṣàṣe òótọ́ owó fáwa kẹ́yìn tẹ́ fi gbé ẹlẹ́fà lọ. Ah! kúta báwo àwọn ọmọ ẹsẹ̀ sọ̀rọ̀ náà. ó ṣàmọ̀ pé owó ṣe problem mi all I want is clean job tí n bá ti ṣe owó yẹn sọ wàhálà. jí. má aláya ni jí sẹ so mo pé ní gbogbo ààrẹ náà gbogbo àdúgbò yìí lẹ́yìn kúńtà kò tó sọwọ mí mọ. ẹ ṣáà fa ní gbogbo bẹ́ẹ̀ ṣe máa rí ọmọ gé ṣe é máa clean fún un. wá clean job gangan la need hmm. àwa máa provide necessary information tẹ need but ẹ̀yin ṣáà ti provide clean job gangan fún wa. my boys have said it all. yes let's have the brief and the deed is done. Let's do the transaction zero zero one two four five. so ìgbà tọmọlọmọ náà ò bá yín gbìmọ̀ràn kà mọ́ lẹ́sẹ̀ fẹ́ pa àbí. òyìnbó ẹ wo ìjọ ìṣàánú mi torí ọlọ́run àti jẹ́ ni. kò sí wàhálà. sórí gbogbo tẹ́yìn àti àwọn tó kù yín tẹ́ ẹ jọ ṣe mo lè fi ṣàṣemọ. òkú ẹjọ ẹ wá. ojú ẹ̀ síwájú mr Ma. àpàdé ẹ̀ gan-an ń ju ẹ lójú ṣá wàá fi bá já ọrùn ẹ̀ dànù. ṣé gbogbo gàlégàlé ẹ ní ìlópin ẹ fẹ́ràn mi dẹ ó lè fi wàhálà para ẹ̀ dànù. màámi ṣẹ́yìn kẹ́dùn ẹ̀ ni. Ah, Bísọ́lá ṣé ta bá wá ń jà bí kakú ni. fẹ́ràn mi tẹ̀dẹ̀ ń wò yẹn ó kàn burú ni o ẹlẹ́sẹ̀ rẹ lọmọ yẹn nu lẹ́kàn mi. <laughs> mọ́mí ẹ wò ẹ má mú yẹn wá rárá rárá ẹ eh. wò orí tí ó bá máa dádé inú agogodẹ ló ti ń wá ọrùn tó máa lo èjìgbà ìlẹ̀kẹ̀ inú agogodẹ ló ti wá ẹ wo wọ́n ti kọ́ pé ẹ̀gbọ́n mi máa lówó lọ́wọ́ ni o Bísọ́lá mi màmú kó máa sọ bẹ́ẹ̀. mi mọ̀ kó máa sọ bẹ́ẹ̀ máa mi máa mi ẹ̀yin tó yẹ kẹ́ ẹ gba ìlú kẹ́ ẹ máa jó kẹ́ ẹ máa dúpẹ́ ẹ pé fẹ́ràn mi tó yẹ pé ṣe ló fẹ́ yọ ọwọ́ ọtí yín báyìí kó yọ kúrò nínú oúnjẹ tẹ́yìn sè sílẹ̀ tọ́lọ́ wa change ẹ̀ síra tó yẹ pé ọwọ́ ti fẹ́ràn mi yẹn gangan lọ́lọ́ wa yọ kúrò ẹ ti wá jókòó síbi ẹ̀ ń kẹ́dùn ẹ kẹ́kẹ́ máa dúpẹ́ ni. ẹ wá ń kà mí. ẹ ní yóò ga ooo dodo, dodo, dodo. dóró dọ́là lórúkọ tí wọ́n jẹ́ níranwọ́ o obìnrin sọ̀wánú olóhùn olórí ọkọ o àwẹ̀ mú wa lọ o màmá mẹ́wàá lọ o àìfẹ̀lẹ̀ kébò sí o láìrẹ́ ní ìbánijó pẹ̀lẹ́ lakọ́ ó lábo arẹwà ṣe jẹ́jẹ́.